أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله ما بعد السلام عليكم ورحمة الله تعالى وبركاته دعوة قوتنا ولم وتترى يتيجي مع نبي محمد صلى الله عليه وسلم ọlọ́run tí a dúpẹ́ fún òun náà gbogbo àwọn nǹkan tó ṣe fún wa ó tọ́pẹ́ léyìí tó ṣe pé kò sí nǹkan míì tá a fi rọ́pò ọpẹ́ mọ́ ni nítòsí fún wa àmọ́ lóore orípòore ńlá ni bí a bá wò ó níjọ ní kan báyìí là ń sọ wípé a bẹ̀rẹ̀ àwẹ̀ a bẹ̀rẹ̀ àwẹ̀ a bẹ̀rẹ̀ àwẹ̀ ọlọ́run wá nírọ̀rùn fún wa a àwẹ̀ ń àwẹ̀ ni a parí náà ni a ṣe ọdún ìtúnu àwẹ̀ yìí eléyìí náà oore ni fún lọ́nà tó fi já sí orí pọ̀ nígbà tí ẹ̀dá bá gbèrò àti ṣiṣẹ́ olóore kan tọ́lọ́run bá fún níyọ̀ǹda àti ṣe ó yẹ kí irú ẹni bẹ́ẹ̀ kó dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run eléyìí tí ọkàn kù lórí ẹ̀ ni wípé yóò mọ wá bẹ lọ́run pé kí ọlọ́run kó dàkún kó bà lọ́wọ́ òun torí ìdílé àwa náà bẹ lọ́run gbogbo eléyìí tí a ṣe ń bẹ̀ ọlọ́run kó bà lọ́wọ́ wa o gbogbo àwọn kùdìẹ̀kudiẹ wa ọlọ́run musa sàmójúkò rẹ̀ fún wa kọ́lọ́run kó gbà ní ìjọsìn fún wa bẹ̀rẹ̀ àmọ́ ti ìyá rahman rahmin. Ah, bákan náà tá a bá tún wò ó bí orílẹ̀-èdè ṣe rí àti bí bí gbogbo ẹ̀ ṣe rí pẹ̀lú òǹkálukú lọ́nà ọ̀tọ̀ọ̀tọ̀ tí ò jọra wọn a rí i pé ẹ̀rù ń ba ọ̀pọ̀lọpọ̀ nínú wa pàápàá jùlọ àwa tí a jẹ́ tálíkà tá a jẹ́ mẹ̀kúnnù tó ní à àwẹ̀ ní máa ń bọ̀ yìí kí ni a fi gbà àwẹ̀ lẹ́yìn ìgbà tó lọ́run fún bá fún wa lálàáfíà tó pé kí ni nǹkan tá a tó fi gbà àwẹ̀ léyìí tí ó máa jẹ́ sí ìrọ̀rùn ọlọ́run sì ní kó kálukú wa àgbà pẹ̀lú rọrùn wàláhì àgbà pẹ̀lú rọrùn adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba náà ọlọ́run ọba náà bákan náà èyí tuntun wa jẹ́ àlàáfíà tọ́lọ́run tún fún wa àwọn kan náà ń bẹ àjọsọpá bẹ̀rẹ̀ àwẹ̀ ni ọlọ́run pé káwọn wa gbà á àwọn míì àtijọ́ bẹ̀rẹ̀ ọlọ́run pé kájọ parí ẹ̀ kódà à ń gbọ́ pé ẹnìkan mọ́júmọ́ sátọ̀dé mọ́júmọ́ ọjọ́ sátọ̀dé pé ọdún kọlá yìí náà nítọ̀ ń jáde láyé ọlọ́run abẹ́ọ́ gbogbo àwọn tí ó lọ bẹ́ẹ̀ ní mùsùlùmí mùsùlùmí ọlọ́run sábà wà ṣàforíjì fún wọn gbogbo àwọn tí àwa kù lókè pẹ̀ náà ọlọ́run jẹ́ ká ní àṣepẹ́ dáadáa ọlọ́run jẹ́ ká pẹ́ lórí ilẹ̀ náà láti lè máa jọ́sìn fún ìrẹ́ ọlọ́run ọba ṣùgbọ́n nígbà tí rọmọdọ́ọ̀nù táwọn náà kó kálukú wa ká gbìyànjú àwọn ẹ̀kọ́ kọ̀ọ̀kan tí a kọ́ ńbẹ̀ ká jẹ́ kó tún ṣẹ́kù sí wa lára inú ẹ̀ náà ni wáàsí àárọ̀ ni wáàsí ọ̀sán wáàsí alẹ́ tó kálukú wa ń gbọ́ pàápàá jùlọ èyí tí ó jẹ́ àwọn iṣẹ́ ìbẹ̀rù ọlọ́run tó kálukú wa ṣe ká gbìyànjú ká tún dún ní ká má jùlẹ̀ ká sì tún lékún ní àwọn ìjọsìn míì náà torí nínú àwọn tí àwọn afáàkíyèsí tí wọ́n jẹ́ kó yí wa láti inú ọ̀rọ̀ ànábì ni wípé iṣẹ́ tẹ̀dá bá ṣe títí fi ń jẹ́ sí pé yóò máa jẹ́ ìtẹ́wọ́gbà lọ́dọ̀ ọlọ́run náà ni kí èèyàn sì tún máa fi àwọn iṣẹ́ òun lẹ̀ kí èèyàn máa ṣe lọ kí èèyàn máa kọ̀ntínú lórí ẹ̀ torí ìdí eléyìí kún kálukú wa náà ká gbìyànjú ká lékún láwọn sí olórí tí a ti ń ṣe tẹ́lẹ̀ bákan náà ká má gbàgbé sítúmínà Shawwal káàánú má gbàgbé ká fi sẹ́mi á tún máa ra kún kálukú náà ká tètè múra sí i torí tára bá ti sinmi ọ̀pọ̀lọpọ̀ tí máa fẹ́ wáyé lọ́dọ̀ àwọn èèyàn ni àtẹ̀sùwìf nísìnyí jẹ́ tẹ̀sùwìf ní ara àwọn oníṣẹ́ ṣetán ni pé màá padà gbá màá padà gbá màá padà gbá tí ṣàwálì ó fi lọ́mọ yẹn lọ́wọ́ oṣù kan náà lòun náà tàbá ti ti sí kíá òun náà lọ́mọ yẹn lọ́wọ́ ni ká gbìyànjú ká ti fi sẹ́mi ọlọ́run kó gbà níjọsìn fún wa ṣùgbọ́n ní ìbámu sí tíra tí à ń bá bọ̀ tá a ṣubatu ah, tawhiyatil jaliyat bizulfa tí à ń ká a bọ̀ pẹ̀lú yọ̀ǹda ọlọ́run bóyá tí a bá ti kírun ṣubú ìtàn báyìí náà ó sì ṣe ká máa kà á àbí lẹ́ẹ̀kọ̀ọ̀kan tí ò ní máa jẹ́ jojúmọ́ tí òfin ní pa àwọn èyí tí à ń bá bọ̀ tẹ́lẹ̀ náà la pẹ̀lú yọ̀ǹda ọlọ́run láti yàmẹ̀lẹ̀ áàdì tí ń bọ̀ àmọ́ tẹ̀síwájú níbi ábà náà àdìs tí à ń ṣàlàyé bọ̀ náà kọ́lọ̀ ń kókún wa lọ́wọ́ ibi tí a bá eléyìí dé ni àdìs ẹlẹ́ẹ̀kẹrìndínláàádọ́ta anabi sallallahu alayhi wa sallam sọ fún mi àdìsí àbí wùrẹ́rà ni àni àbí wùrẹ́rà ta radiyallahu anhu anna rasulallah sallallahu alayhi wa sallam qala aqrabu ma yakunu al-abdu min rabbihi wa huwa sajidun fa akthiru du'a. anabi sọ fún wa níbi àdìsí yìí pé ìgbà tí ẹrú ti ìgbà tẹ́rú fi ń súnmọ́ ọlọ́run ọba rẹ̀ jù wọ́n wà sàájìdùn òun náà nígbà tó wà ní ìforíkanlẹ̀ ẹ̀rí tó bá wà ní ìforíkanlẹ̀ náà fa akitero àdúrà ká máa pọ̀ ní àdúrà ṣíṣe eléyìí ló fà á tó fi jẹ́ sí pé ẹ̀rí pé ńgbà tí ẹlòmíì tá a bá wà ní ìforíkanlẹ̀ ńgbà mí ẹlòmíì ọ̀pọ̀ ní ìforíkanlẹ̀ ṣùgbọ́n gbogbo eléyìí náà ó wà níwọ̀ntúnwọ̀nsì ó wà níwọ̀ntúnwọ̀nsì torí wípé lápẹjúwe nísìnyí ẹni tó ṣe ti ń ṣe imam fún àwọn ẹni tó yẹ pé bí abiṣẹ́ wọn just five minutes náà ni wọ́n fún wọn níbi iṣẹ́ tí wọ́n á ní agbọ́ àdìsí wípé ní akọ́rọ́bù máa yẹ kó nù rẹ̀ abdu min rabbi ìwà wà ṣáájú rẹ̀ fàákìtìrú mina du'a tó wá gẹ́sí pé kó tó gbérí níbi ìforíkanlẹ̀ gbogbo ìforíkanlẹ̀ tó wà níbi ìrun bẹ́ẹ̀ aráka mẹ́jọ bẹ́ẹ̀ aráka mẹ́rin náà fẹ́ kí lẹ́ni dóòrè àtàkùn ìforíkanlẹ̀ mẹ́jọ lọ́wọ́ à ń bẹ̀ kọ́ wá gẹ́sí pé gbogbo ìforíkanlẹ̀ kọ̀ọ̀kan nísìnyí ló bí two two minutes àbí one minute lórí ìforíkanlẹ̀ kọ̀ọ̀kan ẹ̀ rí i pé ká tó parí ìrun yẹn ọjọ́ lọ ní tí ó súnmọ́ ni pé tó bá ti di ní ọ̀la ẹnìyàn dárùn rẹ̀ kí lọ́fíìsì tó bá ti ráyè kí lọ́fíìsì bí ó sì ráyè kí lọ́fíìsì bóyá yóò padà sọ di pé ńgbà bá délé ìmọ̀ lọ jẹun gbogbo ẹ̀ papọ̀ kí ló fà á torí wípé àsìkò tí wọ́n fún níbi iṣẹ́ àsìkò péréte náà ni bákan náà iṣẹ́ tẹ́lómi náà ń ṣe lọ́wọ́ tó sáré fi ilẹ̀ ìfowópamọ́ wá fẹ́ jọ́sìn fún Ọlọ́run gbogbo àwọn nǹkan wọ̀nyí Islam kọ́ wa lẹ́kọ̀ọ́ lórí náà á ṣe níwọ̀ntúnwọ̀nsì náà níjó pọ̀ jù pàápàá jùlọ ìgbà tó wá rọrùn fún wa jù láti máa lò dáadáa ònùgbà táwa náà fúnra ara bá ń ṣe náfìlà táwa ń ṣe náfìlà lóru àbá ń ṣe náfìlà nígbà míì náà ní tó yẹ pàwọ́ là ń dá sí fúnra wa bí tí wù ká pẹ́ tó lórí ẹ̀ ànábì sallallahu alaihi wasallam ó ti kò yé wa yìí pé àsìkò yìí náà la súnmọ́ ọlọ́run ọba jù gbogbo ìgbà táwa náà bá ti wá bẹ ọlọ́run láwọn àsìkò yìí gbogbo àwọn ìgbà táwa náà bá ti béèrè lọ́dọ̀ ọlọ́run lásìkò yìí ọlọ́run ọba àlekè rẹ́dí láti ṣe àwọn nǹkan wọ̀nyí fún wa eléyìí jẹ́ ká mọ̀ yìí pé nínú ìrun wa tá à ń kí ara iṣẹ́ ìsúnmọ́ Ọlọ́run ni ẹ̀rí ìrun tá à ń kí iṣẹ́ ìsúnmọ́ Ọlọ́run ni a wo àwọn oríkèéríkèé àwọn gbogbo àwọn tá a máa ṣe ní àwọn oríkèéríkèé kọ̀ọ̀kan náà a rí i pé àdúrà ṣíṣe ló pọ̀ ìtọrọ àforíjìn ló pọ̀ ìgbọ́ràn wọn bá tóbi lọ́wọ́ àbẹ́ eléyìí jẹ́ káwọn pé ìjọsìn wa ìjọsìn tó nítumọ̀ ni tó sì lófin tí èsì parí là ń ṣe ń bẹ́ẹ̀ lẹ́ni tó bá mọ ti ń ṣe nígbà tá a bẹ̀rẹ̀ ta ní Allahu akbar àgbé ọlọ́run ọba tóbi bákan náà a tún ka suratul Fatiha àdúrà ń bẹ́ẹ̀ yíyin ọlọ́run bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni àwọn sùúrà nínú àṣùwà òmìnira tá a tún kà lẹ́yìn rẹ̀ ká tó wá tún sọ wípé ńgbà táwa wà ní rúkú tá a tún ṣàfòmọ́ ọlọ́run táwa wà ní foríkalẹ̀ àdúrà làwọn ṣe ń bẹ̀ bẹ́ẹ̀ bá tẹ̀ wá kò tẹ̀ wá màdúrà kankan rárá kọ́yẹ́ Allahumma gifirili warhamni Allahumma gifirili warhamni ọlọ́run foríjì mi kò ṣàánú mi ọlọ́run foríjì mi kò ṣàánú mi. Allahumma atina fi dunya hasana wa fil akhirati hasana wa qina adhaban nar èyí tí àwọn àdúrà kankan kò yẹ kí èèyàn mọ àwọn eléyìí wọn wọn pe àwọn eléyìí náà lèèyàn bá mà tọlọ péyàn bá ti tẹnu mọ́ tọlọ bá ti gbà fún yàn gbogbo téèyàn ń lé láyé ọbọ sí rọrùn náà nìyẹn àlìkìyàmá yóò tuntun níbàjẹ́ torí ìdí eléyìí jẹ́ káwa náà ká máa mú àwọn àdéhìí wọ̀nyí ká máa mú wọn lò káwa náà máa pọ̀ ní ìbẹ̀ lọ́hùn pàápàá jùlọ nígbà tá a bá wà ní ìforíkanlẹ̀ pàápàá jùlọ bákan náà nígbà tá a bá ń sin náà fílà lọ́wọ́ ká máa pọ̀ ní àwọn eléyìí a máa ṣe nígbà tá a bá ń kí ọ̀ràn yẹn náà ṣùgbọ́n eléyìí ọmọ bọ́ sí tí wọ́n sì gẹ́gẹ́ bá sọ fúnra wa lẹ́ẹ̀kan torí pé nígbà tá a bá ń kírun jàmá ọ̀pọ̀lọpọ̀ àwọn onídàlàhájà ní àwọn bùkátà míì tí wọ́n fẹ́ gbọ́ ó pọ̀ yálà bóyá ó tètè ti ń gbà mí bẹ́ẹ̀ tí ń ti ń tíráàbù lọ ni tí ọkàn sáré dúró pẹ́ dákẹ́ fún ìṣẹ́jú méjì kí n tara kírun nígbà tá a bá wá forí kalẹ̀ tá a dìde ní forí kalẹ̀ mọ́ ẹ rí i pé bí ẹni bẹ́ẹ̀ nu kọ́ padà gbórí kọ́ padà jáde tiẹ̀ kọ́ padà máa lọ torí àwọn nǹkan wọ̀nyí ọ̀padà ó wà níwọ̀ntúnwọ̀nsì ká kíyèsí bóyá ńgbà tá a bá ń kírun pẹ̀lú jàmáà àní jẹ́ káwọn nǹkan wọ̀nyí kó pọ̀ jù bákan náà àtúnwá ní sáláìsí náà torí pé àwọn àsìkò yẹn tá a nẹ́bi sọ fún wa nkálukú wa náà la ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá a fẹ́ gbà níwájú ọlọ́run ànábì tí wọ́n á júwe ọ̀nà tá a lè gbà tó jẹ́ dàrẹ́ẹ̀tì tó ìṣẹ̀ nídìí pé àìsàn tó máa lọ lè sáájú sí abẹ́ ẹnìkan àbẹ́lẹ̀ bàtà lánàá àánú ẹ̀ kọ́lọ́n kó fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ ọlọ́run kọ́lọ́n kó sì ní lílo rẹ̀ náà kọ́lọ́n kó sì ní ìrọ̀rùn fún wa biramati ya